ire gbogbo tèmi ti rẹ ire gbogbo tèmi ti rẹ bẹ́ẹ̀ ni ẹ ire ló ń wá ire gbogbo tèmi ti rẹ bẹ́ẹ̀ o ire ayọ̀ ìbùkún ìdùnnú àìkúbálẹ̀ ọ̀rọ̀ àpilẹ̀ tèmi àti àbíṣe ibùgbé mo bí tayọ̀tayọ̀ kí gbogbo yín lónílé lálejò lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà àtàwọn tó ga o àtàwọn tó kúrú àti àwọn tó sanra àtàwọn tó tirin àtàwọn tó pupa àtàwọn tó dúdú bíi táyà bíi tèmi báyìí ẹ bẹ́ẹ̀ ni mo bí tayọ̀tayọ̀ kí gbogbo yín káàbọ̀ sórí akọ́tún eight ètò wa ètò yín Miliki Express bẹ́ẹ̀ ni Miliki Express ní ìgbàkúgbà tí bá dẹ̀ ti rí yín mm, ìfẹ́ yín ọkàn mi báyìí ló máa wà mm, mo nífẹ̀ẹ́ yín mo nífẹ̀ẹ́ yín ìfẹ́ yín ọkàn mi báyìí mo fún yín tán ẹgbàá eléyìí èmi náà ni ọmọ ayọ̀dèjì ọmọ ògúnkọ̀yà ọmọ wọn méjì sọyìn ọmọ ògbémìrin tàfúnra abidi abidigbeni obìnrin ògbéni ọmọ balógun dòdò ń dáwà ọmọ káwò ń kábíyèsí bẹ́ẹ̀ ni mo dábúrú ẹ̀ ọmọ jẹ̀bú ló ń kí yẹn ẹ̀ ìgbàkúgbà sẹ́wọ̀n kó tẹ́ bá ti rí mi tí mo ti yọ sí báyìí gbẹ̀m kí ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ lórí ìfẹ́ ni o èmi ò ní nǹkan méjì lórí ìfẹ́ ni ìfẹ́ bíi ti báwo ìrìn àjò ìfẹ́ ni o ìjà ìfẹ́ ni o òǹgbẹ ìfẹ́ ni o ebi ìfẹ́ ni gbogbo ẹ̀ tó bá ṣàtìjọmọ́ ìfẹ́ lọ́tún ìfẹ́ lọ́sìn èmi lẹ́mọ́ máa ní àǹfààní àti bá pàdé tí màá máa yẹ ọ̀nà lórí àkòrí kan àbí méjì pẹ̀lú yín lẹ́yìn yẹn màá tún ní àǹfààní láti sọ fún yín bó ṣe ń lọ nígboro àwọn latest news bó ṣe ń lọ lágbo tí àwọn gbajúmọ̀ ni o bóyá lóṣèré ni olórin gbogbo ẹ̀ màá kó wá màá pò pọ̀ fún yín màá tún jù sí i gbogbo àwọn nǹkan tí bá ń rí tó bá ṣàtìní ṣe pẹ̀lú ìfẹ́ láàrin lọ́kọláya tí mo ti máa ń dé àdúgbò àwọn àdúgbò tí mo dé nítorí àwọn yẹn máa ń tẹ̀ sí mi pé ẹ̀ tí ìdádúgbò tèmi màá ti gbọ́ màá ti dé àdúgbò wọn láti lọ ju ìbéèrè kan síbẹ̀ ẹ̀ dẹ̀ mọ̀ pé èyí tó dẹ̀ kásẹ̀ gbogbo ẹ̀ ńlẹ̀ máa máa ní àǹfààní láti yànnàná lórí àwọn nǹkan tó yẹ kí èèyàn máa múlò nínú gbogbo ìrìn àjò ọjọ́ ayé èèyàn bóyá yálà ní ti ìrìn àjò ìfẹ́ yun àbí ìgbésí ayé èèyàn bó ṣe yẹ ká ṣe lò ẹ mọ̀ pé gbogbo ìpele yẹn a máa ń fún yín láwọn orin àwọn orin gbẹ̀dú bó bá ṣe ń lọ lórí títì link ti bọ́ síta ẹ ti máa wò ó gbà ṣó link ti bọ́ síta ṣó ti ṣe fídíò ẹ̀ bó ti ṣe Orísun níbo àwa à ń gbẹ̀yìn kódà wọ́n máa fẹ́ẹ́ lè tó fìgbà pé àwa gan-an ó dàbí pàjọ́ ń ṣe ní tábàyè ń ṣe àti hàn mú bóyá ẹ̀yin èèyàn ẹ gba ilé kẹwò ẹ lórí ètò ti èní ètò ti èní mo ti pò pọ̀ mo ti dìpọ̀ ó ti dodidi ṣùgbọ́n kó tó dígbà kọlu agbami ètò mi ìmọ̀ ìwọ gangan mò ń bá sọ̀rọ̀ ìwọ gangan tó ń wò mí mi ìmọ̀ tó lè jẹ́ ìbànújẹ́ ọkàn fún wa bí nǹkan tó ń jẹ́ kó máa. Miliki Express ẹ̀hún náà ni a sì gbọ́ àbá yìí nígbà tí wọ́n kọlu agbami ètò ẹni tó ṣe wọlé ń hmm, àṣẹ bẹ̀rẹ̀ àṣẹ mú lónìí gidi àṣẹ fẹ́ kọlu agbami ètò kí ni àkórí mi lẹ́nìí mi ì tiẹ̀ sùn lé mi ìpẹ́ rárá òun náà mo fẹ́ sọ fún yín pé ṣé ohun burúkú ni ṣé ohun burúkú ni kéèyàn fẹ́ ọkùnrin tó ti bímọ rí àbí obìnrin tó ti bímọ rí ṣé ohun burúkú ni ṣé ó da àbí kò da kéèyàn fẹ́ ọkùnrin tó ti bímọ rí àbóbìnrin tó ti bímọ rí nítorí àwọn méjì bákan náà ni kò sẹ́nìbọ̀ tí ò lè ṣẹ̀ sí. ẹ jẹ́ wá kọ́kọ́ mu báyìí ọmọ bíbí ò ń ṣàrùn bẹ́ẹ̀ ni kò ń ṣe àrùn bó tẹ ìwúlẹ̀ jẹ́ wípé bóyá onítọ̀hún ò tí ì sí ilé ọkọ àbí kò tí ì sí ilé aya bóyá yálà lóbìnrin ni yálà lọ́kùnrin ni obìnrin yẹn ó lè jẹ́ pé lọ́nà ló ti bímọ ọkùnrin ẹ̀ náà lè ṣẹ̀sóhun náà kọ́yẹ́ pé bóun náà ṣe ń ba bọ̀ ló ti bímọ tí kò dẹ̀ tí ì tó láti ní aya ṣùgbọ́n òun àti ẹni tọ́jọ́ pè tọ́jọ́ pé ọmọrin yẹn wáyé àwọn méjì wọ ọjọ́ sí mọ́ obìnrin yẹn náà òun àti ẹni tọ́jọ́ pé ọmọ wáyé wọn ọjọ́ sí mọ́ bí a ń torí bóyá ibẹ̀ ni ìfẹ́ yẹn mọ́ ọmọ bíbí òun ṣàrùn ẹja kọ́kọ́ mu láti bẹ̀ẹ́ ẹ nígbà tí èèyàn wá bímọ tán oríṣiríṣi nǹkan ló lè ṣokùnfà irú nǹkan bẹ́ẹ̀ tó yẹ pé ẹni yẹn tètè bímọ lákọ̀ọ́kọ́ àṣìṣe máa fà á bóyá nígbà tó ń rìnrìn àjò ayé ẹ̀bọ̀ tó ti rìnrìn àjò ayé ẹ̀bọ̀ ẹ ọmọ ọmọ tí ọmọ bíbí náà kò dẹ́n ṣe ohun tó rọrùn bẹ́ẹ̀ àwọn kan wà tó yẹ pé ń wojú olúwa fọ́mọ bóyá ibi tó ti wá ṣeré gélé oyún wọ̀ àwọn òbí ẹlẹ́ wo ti sọ fún pé bóyá wọ́n ti rírun bóyá wò bóyá ẹnìkan ti ríran sí pé kò gbọ́dọ̀ ṣe oyún ìjọ́kíjọ́ tó bá ti lóyún tó bá gbìyànjú àti ṣe ọ̀run làlà ni òun ló lè fà á tó yẹ pé ọmọ ọpọmọ wáyé àwọn míì wà tó yẹ pé ìgbé ayé tó ti gbé tẹ́lẹ̀ ọjọ́ ti pẹ́ ìgbé ayé burúkú ìgbé ayé kájà ayé bó bá ṣe ń wá ṣáyé báyé ṣe rí ibi tí àwọn èèyàn bá kọjú sí káwọn náà bá kọjú síbẹ̀ ibi tóun dẹ̀ ti ń gbẹ́sẹ̀ ó ṣe ẹsẹ̀ gbé ọ̀rọ̀ oyún wọ̀ ó ń pé ó bímọ àwọn kan wà tó yẹ pé kódà oyún yẹn gan ti wà lára ó di pé ọmọ wáyé ìyẹn náà tún wà ìmíì tún wà tó jẹ́ pé lákọ̀ọ́kọ́ náà wọ́n kọ́jọ sọ ọjọ́ ọ̀rọ̀ fífẹ́ bẹ̀rẹ̀ sí máa lọ láàrin wọn ṣùgbọ́n lọ́nà bóyá ẹnìkan wá lọ pàdé obìnrin náà bóyá ló fipá bá lò pọ̀ ó wá di pé ọ̀rọ̀ ọmọ ọ̀wọ̀ bí àwọn kan wà tó pọ́ tún flush flush yẹn gan tiẹ̀ tí wàá lọ àwọn míì wà tó pé irú nǹkan bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ ṣùgbọ́n kò rọra dákẹ́ múrẹ́ kò sọ̀rọ̀ síta ìbáṣepọ̀ tipátipá ó wá di pé ó mọ́rọ̀ ọmọ jáde ẹ ọmọ bíbí kò ń ṣe àrùn màtírù nǹkan bẹ́ẹ̀ dẹ́ bá dẹ̀ tí tó dẹ̀ tí wá wáyé kò sí wọn ṣáàdé nítorí ẹ̀ pé ókè o ọmọ yìí o ẹnìkan ṣàánú máa fẹ́ bẹ́ẹ̀ ni ṣe bá ní nínú ọmọ bíbí náà dídá abẹ náà wà o ẹ jẹ́ wàá máa kà á fún ilé ẹyọ kọ̀ọ̀kan lákọ̀ọ́kọ́ náà ẹni ẹ ti máa ní ìrírí ayé ní apá mi ní apá ọ̀tọ̀ á ti ní ìrírí ayé á ti mọ bó ṣe lè ṣe á ti mọ ibi tí o ti gbé ẹsẹ̀ tó ti kọsẹ̀ tó ti ṣubú á mọ̀ pé hmm, ibi báyìí ò ń ṣe ibi tó yẹ kí n ti rìn mọ́ àwọn ibi báyìí ò ń àwọn ibi tó yẹ kí n máa rìn sí mọ́ àwọn ẹni báyìí kò ń ṣe àwọn ẹni tó yẹ kí n máa bá rìn mọ́ àwọn nǹkan báyìí ló yẹ kí n máa ṣe lásìkò yìí àwọn nǹkan báyìí kò yẹ kí n máa ṣe lásìkò yìí ó máa ń fún ẹni ẹ ní ìmọ̀ òye ìmọ̀ àti òye àwa fẹ̀sì á kọjá bó ṣe ń ronú tẹ́lẹ̀ ìyẹn lálákọ̀ọ́kọ́ ní kejì á tún fún ẹni ẹ láǹfààní láti lè gba èèyàn ní ìmọ̀ràn á fún èèyàn láǹfààní láti gba èèyàn nímọ̀ràn pé tó bá ti rí ẹnìkan tó yẹ pé ipasẹ̀ tóun náà ti ń rìn lẹ́ni yìí náà ti rìn bóun náà á pè á gbà múrun pé ìrìn tó ń rìn yìí mo mọ ibi tó máa já sí o tètè ya bẹ́sẹ̀ sọ̀rọ̀ kó tètè ya porí ẹ̀ wálé kó bára ẹ̀ sọ̀rọ̀ níbi tọ́rọ̀ ti ń gbọ́ yàtọ̀ sí yẹn kí ni ohun kẹta tí mo tún lè sọ̀rọ̀ ìdídàbẹ̀ ni pé ó máa ń jẹ́ kí èèyàn mọ bí èèyàn ṣe ń ṣe nílé ọkọ ìyẹn fáwọn tó jẹ́ pé wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe á jẹ́ kí èèyàn lè mọ bó ṣe ń ṣe ìyẹn nílé ọkọ ẹ jẹ́ wá mú àìdàbẹ̀ kí ni àìdàbẹ̀ tó lóyìnbó pé ní disadvantage lákọ̀ọ́kọ́ ẹbí ẹbí ẹnìkejì tó fẹ́ẹ́ fẹ́ tó rí ẹ tó ń wù ú àwọn ẹbí yẹn majority no represent eighty percent in fact ninety percent á ní pé láéláé ṣé bóbìnrin ṣe pọ̀ tó ẹni tó ti bímọ rí ló ń wù ẹ̀ kó lọ fẹ́ ìyẹn lálákọ̀ọ́kọ́ ẹbí àwọn ọlọ́mọ akọ́ gbógun ti irú ọmọ bẹ́ẹ̀ pé láíláí àwọn olè gbà kó fẹ́ni tó ti bímọ rí bóyá yálà ọkùnrin yẹn ló ti bímọ rí àbóbìnrin ìkejì ohun ìtìjú ni ó máa ń mú ìtìjú wá láàárín láàárín òun àti ẹbí àti àwọn ará àti láti láàárín ìdílé ó máa ń mú ìtìjú wá kí ni ohun kẹta tí mo tún ní láti sọ̀rọ̀ lórí ni pé ó máa ń mú ìdojúkan ìdojúkan kan wá ìyẹn one sided attention tó bá yẹ pé obìnrin yẹn ló ti bímọ rí ó wá mọ ọmọ tiẹ̀ wá ọkùnrin yẹn fẹ́ bẹ́ẹ̀ bọ́n ṣe fẹ́ra wọn ìgbà tọkùnrin yẹn bá bímọ tiẹ̀ ó lè má kọjú tó ń gbé bóyá ọkùnrin yẹn náà òun náà ti bímọ rí àwọn méjì wájọ pápọ̀ pé òkè o á ti bímọ rí jẹ́ àdìlọ́kọ láya irú obìnrin mẹ́ẹ̀ àwọn míì tó yẹ pé ọmọ wọn nìkan náà máa tọ́jú wọn á gbàgbé ọmọ tí ọkùnrin yẹn mú wá eléyìí ló máa ń mú àwọn èdè àìyedè kan tí kò lọ a máa mú wá láàrin ẹ bẹ́ẹ̀ ni ìwọ tó bá bára ẹ nínú irú nǹkan bẹ́ẹ̀ irú òpó bẹ́ẹ̀ ṣèwádìí fínífíní kí ló ṣokùnfà ọmọ bíbí àkọ́kọ́ ìkúdẹ̀ wo ìgbésí ayé ẹ̀ pé ṣó ti yí padà bẹ́ẹ̀ ni ẹ̀rọ tí mo ní àǹfààní láti sọ lórí àkòrí yẹn yẹn lẹ́yìn ìgbà tó ti wá gbọ́ ilé ẹja lọ gbọ́ Wonder Woman nítorí mo gbé mo gbórí mo gbóṣùbà fáwọn obìnrin iṣẹ́ lọ́ṣe àwọn tó porí wa wáyé ẹja lọ gbọ́ Wonder Woman láti ẹnu Davido mo yìí wá ń bí. My wonder woman, eh, eh, eh, my mommy is a super woman, ni ìyá mi superwoman ni. Mo dẹ̀ mọ̀ pé ìyá tí ẹ̀yin ìyá tí ẹ̀ ń wò mí náà superwoman ni ìfẹ́ tí mo ní sí ó pọ̀ gan nítorí kò ń ṣe ohun tó rọrùn rárá mo tún ti lọ gbé dé o ó gbóná pẹ̀lípẹ̀lí ó ń gbóná lọ́wọ́lọ́wọ́ kí ló gbóná pẹ̀lípẹ̀lí mo tún ti lọ mo ṣe ń lọ lórí ẹ̀rọ ayélujára mo ṣe ń wàkà jẹ́jẹ́ ẹ ẹ mo ṣe ń wàkà jẹ́jẹ́ àṣìṣe tí mo tún lọ mo bá kàn ròyìn mo tún sẹ́yìn mm, kí ló ṣẹlẹ̀ mí ta ni mo fẹ́ sọ̀lẹ̀ lórí Tóyìn Abraham ni o mm, ń gbọ́ ayọ̀ ayọ̀ abara tíntín ayọ̀ ayọ̀ abara tíntín kí ló ń yọ̀ kí ló ń yọ̀ lẹ́nu Tóyìn Abraham ẹ bẹ́ẹ̀ ni o ẹ jẹ́ kọ́kọ́ mu láti bíbá yìí pé ṣé mọ̀ wípé Tóyìn Abraham àti Kọ́láwọlé Adéyẹmí Adéyẹmí àwọn méje ọ̀rọ̀ bí ìfẹ́ ń lọ láàrin wọn èmi náà ti kọ́kọ́ ṣe bá pàdé mo ti bá pàdé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ṣùgbọ́n kó má dẹ̀ mo ní láti lọ ṣèwádìí mi fínífíní pé àbí kó má dẹ̀ jẹ́ pé eré orí ìtàgé náà ń ṣe àwọn nǹkan wá sáré lọ gbé wọn wá ní pé à ń pé eré orí ìtàgé ni èmi wá lọ sọ fún mi pé àràrà mo ní pẹ́ jẹ́ ṣèwádìí mi fínífíní ṣé mọ̀ pé àwọn méjèèjì Tóyìn Abraham àti Kọ́láwọlé Adéyẹmí àwọn méjì ọ̀rọ̀ fẹ́ ti wọ̀ láàrin àwọn méjèèjì tó jẹ́ pé wọ́n tiẹ̀ ti gbé wọ́n tiẹ̀ ti propose síra wọn kódà wọ́n ti wà engaged ìyẹn abala àkọ́kọ́ lọ ṣé wàá rí èyí tí mo tún wá rí tó tún wá tẹ̀lé ni pé ṣé àwọn méjèèjì kí ọmọ tuntun ọmọkùnrin tuntun wọ́n kí káàbọ̀ wọ́n kí káàbọ̀ sí ayé ẹ London lọ́wọ́ bí ọmọ yìí sí láàrin Tani Tóyìn Abraham náà mò ń sọ àti Kọ́láwọlé Adéyẹmí yé ẹ wò àtẹ́wọ́ yẹn mo fún wọn látijọ́ yìí èyí wà hmm, inú mi dùn ayọ̀ mi kún fún Tóyìn Abraham and àwọn èèyàn tiẹ̀ wá mọ̀ pé ẹ Kọ́láwọlé ló ń fẹ́ látijọ́ yìí látìgbà tí ó ti fi ọkọ ẹ̀ tó ń fẹ́ tẹ́lẹ̀ ìyẹn Adéníyì Johnson tó ti filẹ̀ àmọ́ pé àwọn méjì ọ̀rọ̀ fẹ́ ti ń lọ láàrin wọn tó yẹ pé àwọn méjì ti kọmọlùbọ ìpàdé kọmọlùbọ tó ọmọkùnrin ṣe ọmọkùnrin làǹtí làǹtí àfi jù à ẹ bẹ́ẹ̀ ni London lọ wá bí eléyìí sí tóyìn abraham abá ẹyọ àti wo àti ọkọ ẹ kọ́láwọlé adéyẹmí abá yín yọ ire náà abá yín kalẹ̀ ẹlẹ́yìn yẹn ọkọ tí Tóyìn Abraham afẹ́tẹ́lẹ̀ ìyáde ní Johnson ó wá bọ́ sórí ẹ̀rọ ayélujára ó ní pé inú òun dùn gidigidi fún ìyàwó òun tẹ́lẹ̀ ń pé ó kí ọmọkùnrin tuntun ó kì í káàbọ̀ wá sílé ayé ó ní pé ayọ̀ náà á bá wọn kalẹ̀ o ẹ ohun ire ayọ̀ báyìí kò ní dẹ́kun nínú ilé ìyàwó tó ń fẹ́ tẹ́lẹ̀ hmm, kí ẹ máa ó gbé pẹ̀lú ọkàn àgbà hmm, òun náà òun náà dúró náà níbi tí òun wà òun náà rẹ̀ pé òun náà ti ní ẹni tí ó bá wo tọ́jọ́ ń wo eré ìfẹ́ wọn tọ́jọ́ wò bọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni o lórí Tóyìn Abraham àtẹ̀gùn rí abala yìí hmm, ó pín sí mẹ́ta àkọ́kọ́ wọn àti Kọ́ládéwọlé Adéyẹmí wọ́n ti di wọ́n ti di fiancé and fiancé nfa wọ́n ti just man and wife ẹjẹ́ parí ẹ̀ síbẹ̀ wọ́n kí ọmọkùnrin tuntun káàbọ̀ sí London èyí tó dẹ̀ ṣe kẹta bẹ̀ ọkọ ìtẹ́lẹ̀ Adé ní ìjọsìn ó kí wọn pé wọ́n kú oríire lẹ́yìn kan láti wá gbọ́n yẹn ó rí wọn lábẹ́lẹ̀ jọ́sìn ẹjẹ́ lọ gbọ́ double, dọ́bù àwọn ló mú double double lẹ̀ ẹ̀ẹ́n rude boy ló múlẹ̀ ó wáá pe fino fàìnà jọ̀wọ́ bá mi ṣiṣẹ́ sórin pẹ̀lú ọlámídé ẹjẹ́ àlọ́gbọ́ dọ́bù dọ́bù láti ẹnu rude boy featuring fino and Olamide. Hey. lọ́bùlẹ̀ gbọ́ láti ẹnu rude boy ẹ̀n rude boy wá pé wọn láti ilẹ̀ Ìgbò pé fino wá bá mi ṣiṣẹ́ sí orin Ọlámídé ti Yorùbá ọ̀yá bá mi ẹja pòpọ̀ kò dòdìndì yẹn dọ́bùdọ́bù nítorí wọn wáyọ̀ méjì òun ló ṣẹlẹ̀ nínú ìdílé Tóyìn Abraham àti Kọ́láwọlé Adéyẹmí ní báyìí celebrity G, ṣé mo fẹ́ já yín sí kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ lágbo ti àwọn gbajúmọ̀ àwọn gbajúmọ̀ bóyá olórin ni o bóyá àwọn gbajúmọ̀ olóṣèré ni o àwọn ohun àṣírùpọ̀ nǹkan tí mo ní àǹfààní àti mú wá sí ẹ̀rọ amóhùnmáwòrán yẹn ẹ rapa kan rápà ilẹ̀ nàìjíríà ẹ ń kó rápà wo ni ẹ inú àwọn rápà wa náà ni tí ó tó ń múnú wa dùn òun náà ni Iceberg ó rawọ́ ẹ̀bẹ̀ Juliet Ibrahim ó ní gbogbo foríjì òun ni gbogbo foríjì òun fún ìgbà tó tún máa kọ pé àwọn ìwà tóun ti wù sí lásìkò ìgbà tó ń fẹ́ra àwọn ìwà bí ìyànjẹ máa pa irọ́ fún ṣe bó bá ṣe wọ̀n ẹ́ gbóbìnrin ṣó ṣáà gbogbo àwọn ìwà bẹ́ẹ̀ yẹn ó ṣáà ka gbogbo ẹ̀ sórí ẹ̀rọ ayélujára wá rawọ́ ẹ̀bẹ̀ sí Juliet Ibrahim pé kó jọ kó forí jì òun òun mọ̀ pé bó tiẹ̀ wulẹ̀ jẹ́ wípé gbogbo bóun ṣe ń ṣe bẹ́ẹ̀ ni ó dẹ̀ tún gbìyànjú àti jẹ́ kí ìfẹ́ yẹn kó tún le òun Juliet Ibrahim ń sa gbogbo ipá yẹn pé ah káwọn méjì ṣáà kífẹ́ yẹn ṣáà máa lọ lọ lọ ṣùgbọ́n òun kàn ń ṣe bó ṣe òun ó ṣáà ní pé ah kí Juliet Ibrahim kó forí jì òun pé ìgbà ìmọ̀ ni pé òun mọ̀ pé òun ṣì wà wù òun dẹ̀ ti mọ̀ òun ó ti mọ̀ lọ́kàn òun bó tiẹ̀ wulẹ̀ jẹ́ wípé àwọn ò sí pọ̀ mọ́ kò sọ̀rọ̀ fífẹ́ láàrin àwọn méjì bó tiẹ̀ wù ẹ́ kó kọ̀ jọ kó dáríji òun fún kó dáríji òun fẹ́lẹ̀ ń pé àbíbẹ̀ ń pé ojú tó mọni tẹ́lẹ̀ kò lè ní pé kò mọni mọ́ àwọn ibì kan dẹ̀ sì wà tó yẹ pé àwọn méjì sì ti máa pàdé dáadáa kò sáàdẹ̀ lè rí Julius báyìí kó gbójú sáńpé à irọ́ òun ò mọ́ mọ́ ó sábẹ̀ ń pé kó jọ kó foríji òun àti ìwà gbogbo ìwà tí òun ti wù bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí Iceberg sọ sí Julius Ibrahim lórí ẹ̀rọ Instagram òun nìyẹn ẹni ìpele kejì ta ni mo ní àǹfààní àti sọ̀rọ̀ lé lórí òun náà ni Adédiwúrà Black nínú àwọn gbajúmọ̀ àwọn òṣèré ti Nollywood ẹ Adédiwúrà Black kí ni adédúrà black sọ ó bọ́ sórí ẹ̀rọ ayélujára ó ní pé lẹ́yìn ọdún méjìlá ìyẹn twelve years ìfẹ́ tún wá òun rí o mo bá yín yọ̀ mo bá yín yọ̀ adédúrà black ló bọ́ síta o ó lẹ́yìn ọdún méjìlá à ìfẹ́ wá òun rí ẹ ọdún méjìlá ẹ ó gùn gbọ́rọ̀gbọ́rọ̀ ẹ kí ló ṣẹlẹ̀ ní ọdún méjìlá sẹ́yìn ẹ̀hún ẹni tó ń fẹ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ bí ìpínyà ó wáyé ẹlẹ́yìn yẹn ẹlòmíì tuntun wá bá pé ó dá ọ mo nífẹ̀ẹ́ o ohun mi kí n fẹ́ ohun mi kí n fi ẹ́ ṣadé orí mi ohun mi kódà ẹ̀yìn yẹn kan tiẹ̀ ti propose ta ni ó kàn kọ́ síbẹ̀ pé Mr Mo Mr Mo ta ni Mr Mo ẹ ẹ tẹ́yìn náà bá dórí IG ẹ ní àǹfààní àti rí bóyá ó máa fi hàn yín pé ok Mr Mo lélẹ̀ ẹ ní àǹfààní àti mọ̀ ẹni tó ń jẹ́ Mr Mo tó dẹnu fẹ́ kọ Adédìwúrà Black inú mi dùn ayọ̀ mi kún mo bá ń yọ̀ ẹ ìyẹn láti ẹnu Adédìwúrà Black ẹlẹ́yìn ìyẹn mo tún wá ní àǹfààní àti lọ mo ti ń lọ lórí ẹ̀rọ ayélujára ìránṣẹ́ Ọlọ́run kan ló máa bọ́ síta ló sọ̀rọ̀ ó ní pé láyé láti ìlú Ghana ló ti sọ bẹ́ẹ̀ o mo ní pé àwa àwa pé ẹ̀yin ẹ̀yin èèyàn máa sọ wọn pé àwa ìránṣẹ́ Ọlọ́run pé obìnrin lè gbé wa ṣubú kínní kan wọ́n ní pé rárá pé kò ń ṣe pé obìnrin pé ká má má gbàgbé pé èèyàn ẹlẹ́ran ara òun náà ni wá ń pé torí irú kan báyìí lòun náà ṣe lọ fẹ́ ìyàwó tó jẹ́ pé nǹkan tó fi ṣẹ̀yìn ó fẹ́ kó jẹ́ nǹkan tó yẹ pé ó máa wù òun dáadáa nǹkan tó wù òun dáadáa ẹ̀mí ìdárúkọ ìránṣẹ́ Ọlọ́run náà bóyá tẹ̀lé wa lọ lórí IG ẹ̀ máa ní àǹfààní àti rí ẹ̀yìn láti Ghana ni ẹ̀yìn ẹ̀ ti sọ bẹ́ẹ̀ ó ní pé òun láìkì nǹkan tí ó tóbi òun lòun ṣe rárá tètè yá lọ fẹ́ yàwó kódà ìgbà tí mo rí ìyàwó ẹ̀ gan hmm, mo rí pé lóòótọ́ hmm, hmm, ó farabalẹ̀ lọ mú kò fẹ́ kí kódà bá pé bóyá ìkọ́kọ́ ṣe òun lọ́nà àbí lẹ́yìn ìgbà tó bá fẹ́ yàwó tán ẹ̀ á máa wò ta ó farabalẹ̀ ni pé kóun náà lọ mú nǹkan ńlá so tó bá máa sán lọ sọ́bọ̀ ó ṣàníyàwó ẹ ó náà yẹ ó nígbà àwọn nǹkan báyìí ká má má gbàgbé pé èèyàn lẹ́ra náà ni wọ́n ń pé báwọn náà ṣe ń rí àwọn obìnrin tó ń kọjá lónírúurú pé bí ó ṣe ń ṣe àwọn èèyàn náà bẹ́ẹ̀ náà ló ṣe ń ṣe àwọn náà nítorí àwọn èèyàn wá béèrè lọ́wọ́ ẹ pé ah ó ṣe jẹ́ pé irú ìyàwó báyìí ló ń lọ fẹ́ torí ẹ̀ ló fún ọ ní dáhùn pé torí ẹ̀ ni mo ṣe fẹ́ irú ìyàwó báyìí. ẹ bẹ́ẹ̀ ni àwọn tí mo tún ní àǹfààní láti já yín sí òun nìyẹn lẹ́yìn tá a tún bá gbọ́ ilé orin wo ni mo wá fẹ́ lọ pè fún yín orin wo la fẹ́ lọ jó sí ẹ jẹ́ àlọ́ gbọ́ my life láti ẹnu Adékúnlé Gold ẹ̀bi mi kọ́ pé mo lówó ẹ ẹ ẹ no be my fault. Say I buy ìyá house, o again see me. ń sinmi ẹ jẹ́ lọ my life láti ẹnu Adékúnlé Gold. ẹ rọ mi ẹ rọ mi.